nítorí ipò olùbàdàn ẹgbẹ́ yorùbá bínú sí gómìnà mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ó ti tó oṣù mẹ́ta báyìí tí orí ìtẹ́ olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ti ṣófo tí ọba mìíràn kò sì tí ì gorí ìtẹ́ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ yorùbá káàkiri àgbáyé yorùbá youth social cultural association yysa àti ẹgbẹ́ àwọn ọmọ ìbílẹ̀ ìbàdàn ìbílẹ̀ g7 ti nàka àléébù sí gómìnà ọ̀yọ́ ẹnjiníà ṣèyí mákindé wọ́n lóun ló mọ̀ọ́mọ̀ fi àsìkò falẹ̀ láti fi ẹni tí ipò olùbàdàn kàn báyìí jọba o bẹ́ẹ̀ sì rèé bẹ́ẹ̀nìyàn bá pẹ́ lórí mi esinkesin a máa bá ní níbẹ̀ ààrẹ ẹgbẹ́ yysa ọ̀gbẹ́ni ọlálẹ́kan ahmed fọ̀rọ̀ léde ó ní ejò ti fẹ́ máa lọ́wọ́ nínú lórí ọ̀rọ̀ ìfọbajẹ olùbàdàn lásìkò yìí nítorí nílẹ̀ tó mọ́ yìí o ó yẹ ká ti mọjọ́ tí gómìnà yóò gbé ọ̀pá àṣẹ lé ọba ọlákùlẹ́yìn tí ipò olùbàdàn kàn lọ́wọ́ ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé níbi ayẹyẹ òkú ọba lẹ́kan balógun ìyún olùbàdàn tó gbéṣẹ̀ ni wọ́n pinnu láti fi ìgbà tí ètò ìwúyè yóò bẹ̀rẹ̀ síta ṣùgbọ́n irú ìròyìn bẹ́ẹ̀ kò jẹyọ nínú ọ̀rọ̀ tí gómìnà sọ níbi ayẹyẹ ọjọ́ sátidé ó ní èyí túmọ̀ sí pé a ò tí ì mọ ọjọ́ oṣù tàbí ọdún tí ìbàdàn yóò dẹni tó lọ́ba bẹ́ẹ̀ sì rèé ìbàdàn ti ní ètò àti ìlànà ìfọbajẹ tiwọn tẹ́lẹ̀ nítorí náà wọ́n rọ gómìnà mákindé láti ṣe kọ́mọ́ńkóbó lórí ọ̀rọ̀ náà kí ìdàgbàsókè àti àlàáfíà lè jọba nílùú ìbàdàn tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ kẹrìnlá oṣù kẹta ọdún twenty twenty four yìí lolúbàdàn ilẹ̀ ìbàdàn ọba lẹ́kan balógun wájà nílé ìwòsàn nch tí wọ́n sì sin lọ́jọ́ kejì ìpapòdà ọba balógun ló sún ọ̀tún olùbàdàn ilẹ̀ ìbàdàn ọba owólabí akínlóye ọlákùlẹ́yìn síwájú si gẹ́gẹ́ bíi ẹni tó kàn báyìí láti gorí ìtẹ́ ńlá ọ̀hún ní ìbámu pẹ̀lú bí wọ́n ṣe ń to oyè ọba ìlú àwọn akọni ilẹ̀ yorùbá náà àmọ́ ṣá o láàrin oṣù kan lẹ́yìn tí orí àpèrè ti ṣófo ló yẹ kí ètò gbogbo ti parí tí ẹni tó tọ́ sọ́ba yóò gorí ìtẹ́ pàápàá lẹ́yìn ọjọ́ ẹtì ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún tí a wà yìí tí àwọn afọbajẹ ìbàdàn ti fa ọba ọlákúlẹ́hìn kalẹ̀ gẹ́gẹ́ bíi ọmọ òye olùbàdàn tí wọ́n sì ti fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé níbi ayẹyẹ àṣekágbé òkú ọba tó gbéṣẹ̀ làwọn èèyàn ti ń retí kí wọ́n kéde ìgbà tí wọn yóò fi olùbàdàn tuntun jẹ ṣùgbọ́n òtún bá ń tẹ́ nírètí àwọn ará ìbàdàn já sí nígbà tí gómìnà sọ̀rọ̀ tó ní ó dìgbà tí ọba ọlákùlẹ́yìn ẹni tí kò ṣàìsàn débi tí yóò farapa bá tó gbádùn tí ara rẹ̀ bá tó mókun dáadáa kí òun tó lè bẹ̀rẹ̀ ètò láti gbé ọ̀pá àṣẹ lé bàbá ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́rin náà lọ́wọ́ gẹ́gẹ́ bí ojúlówó ọba láti ọjọ́ sátidé tí gómìnà ti fọ̀rọ̀ ń léde ní àwọn ènìyàn títí dórí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tí ń bu ẹnu àtẹ́ lù ní kí ọlákùlẹ́yìn gorí ìtẹ́ gẹ́gẹ́ bí olùbàdàn tuntun láì fi àkókò ṣòfò ló pọ́n gómìnà lé lásìkò yìí èyí pàápàá ni yóò ṣàfihàn ìfẹ́ tó ní sí ìlú ìbàdàn àti ipò ọba olùbàdàn àwọn gómìnà ilẹ̀ yorùbá wọ́n ti fohùn léde o wọ́n láwọn kò fọwọ́ sí ìdásílẹ̀ yorùbá nation ní báyìí àpapọ̀ ẹgbẹ́ àwọn gómìnà ìpínlẹ̀ yorùbá ìyún south governors forum ti láwọn kò fara mọ́ ìpolongo kan táwọn alákatakítí kan ṣe pé kí ẹ̀yà yorùbá dá dúró èyí tí wọ́n ń pè ní yorùbá nation ọjọ́ ajé monday ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún tí a wà yìí ni àpapọ̀ ẹgbẹ́ ọ̀hún bẹnu àtẹ́lu ìgbésẹ̀ àti èròǹgbà àwọn ènìyàn ọ̀hún tí wọ́n ń ṣe ìpolongo fún ìdásílẹ̀ orílẹ̀-èdè yorùbá nation báyìí pàápàá jùlọ bí àwọn kan ṣe tún fẹ́ fipá gbàjọba ní sekitérìàti ìpínlẹ̀ ọ̀yọ́ lóṣù tó kọjá a gbọ́ pé lẹ́yìn ìpàdé pàtàkì kan tó wáyé lọ́jọ́ ajé monde ọ̀sẹ̀ yìí láàrin gbogbo àwọn gómìnà ilẹ̀ yorùbá tó wáyé ní aláùsá nílùú ìkẹjà ìpínlẹ̀ èkó ni wọ́n ti sọ pé kò gbọ́dọ̀ sóhun tó ń jẹ́ yorùbá nation lórílẹ̀ yìí nítorí pé ọ̀kan ṣoṣo ni gbogbo wa pátá lórílẹ̀‐èdè yìí o ẹ̀yà yorùbá kò sì lè pín kúrò lára orílẹ̀‐èdè nàìjíríà rárá. níbi ìpàdé ọ̀hún tó gba àwọn gómìnà náà tó wákàtí mẹ́rin ni wọ́n tún lo àsìkò náà láti kẹ́dùn olóògbé rotimi akérèdọ́lù tó jẹ́ olórí ẹgbẹ́ náà tẹ́lẹ̀ kó tó kú lára àwọn gómìnà ilẹ̀ yorùbá tí wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé pàtàkì náà ni gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olu gómìnà ondo lucky ayédátiwa gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun sẹ́nitọ́ adémọ́lá adélékè jackson gómìnà ìpínlẹ̀ ogun ọmọọba dàpọ̀ Abiodun àti gómìnà ìpínlẹ̀ èkìtì ọ̀gbẹ́ni abíọ́dún oyèbámíjí ni wọ́n péjú pésẹ̀ láti tako ìpolongo tó ń jà rìnrìn wípé kí a ṣe ìṣẹ̀dálẹ̀ yorùbá nation. àjálù ńlá lágbo tíátà òṣèré kan tún kú lójijì ọ̀kan nínú àwọn òṣèré ilé wa dayọ̀ adéwùmí ẹni táwọn èèyàn mọ̀ sí súlẹ̀ suebèbè ló jáde láyé lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2024 yìí ìyàlẹ́nu nìròyìn ikú ọkùnrin yìí jẹ́ fún ọ̀pọ̀ àwọn ènìyàn lótìtọ́ ni ara rẹ̀ kò yá àmọ́ ó ti ń gbádùn dáadáa tí àwọn olólùfẹ́ rẹ̀ sì rò wípé ó ti yí i jẹ ṣé ò gbàgbé pé ọ̀gọ̀rọ̀ ènìyàn ló dìde ìrànlọ́wọ́ owó fún un lọ́dún tó kọjá nígbà tí wọ́n kọ́kọ́ ṣàfihàn rẹ̀ pé ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn ńlá kan a gbọ́ pé ilé ìwòsàn ìjọba kan tó wà nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ló dákẹ́ sí láàárọ̀ kùtùkùtù ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìlá oṣù yìí pásítọ̀ adémọlá amúsàn ẹni táwọn èèyàn mọ̀ sí àgbàlá gabriel ẹni tó ń sá sọ́tún sósì lórí ìwòsàn rẹ̀ látìgbà tí olóògbé náà ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn ńlá ló túfọ̀ ikú rẹ̀ fáráyé lóòrọ̀ òní bẹ́ẹ̀ ò bá gbàgbé gbogbo ọ̀nà ni pásítọ̀ àgbàlá gabriel yìí gbà láti jẹ́ kí àwọn ẹlẹ́yinjú àánú ọmọ orílẹ̀-èdè nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun dìde ìrànlọ́wọ́ owó fún un nígbà tó wà lórí àìsàn ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn náà ló padà wá gbẹ̀mí rẹ̀ nígbẹ̀yìn ẹgbẹ́ òṣèré tíátà tampan tí olóògbé náà jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ wọn tí sì ń bá tó ń bá àwọn ẹbí ará ọ̀rẹ́ ọmọ àti ojúlùmọ̀ tí òṣèré yìí fi sílẹ̀ sáyé lọ kẹ́dùn èèyàn wọn tó jáde láyé lára àwọn fíìmù tí Dayọ̀ Adéwùmí tó tún fìgbà kan jẹ́ òǹkọrin jùjú ṣe kó tó kú ni àwọn bíi ṣùkùṣùkù bámbám pèrò sọ́kàn aago kan òru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí elédùà bá wa tu ẹbí ọ̀rẹ́ ọmọ àti ojúlùmọ̀ tó fi sílẹ̀ nínú kí elédùà bá wa tẹ́ sáfẹ́fẹ́ rere ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó wáyé láàrin bẹnbẹyẹkẹ tv àti ọba olùmẹ̀kọ ti ìmẹ̀kọ ọba benjamin oyèdírán ọlánìtẹ́ lọ́jọ́ kọkànlá oṣù tí a wà yìí lọ́ba náà ti fi léde wípé ní àṣà ìbílẹ̀ ọba kì í dìde fẹ́nìkan nítorí ipò àgbà lọ́ba aládé wà ó tẹ̀síwájú wípé ètò ìṣèjọba ìgbàlódé ló yọ ọwọ́ àwọn ọba kúrò tó sọ àwọn olóṣèlú dáfọ̀bàjẹ́ wò fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn olóṣèlú ti sọ ipò ọba di yẹ́lẹyẹ̀lẹ ó ní ibi tí ó yẹ kí baálẹ̀ ti jẹ olórí lọ́pọ̀ ìgbà ni wọ́n ti fọba jẹ níbẹ̀ tó mú kámọ́tilẹ̀ dá àwọn tó yẹ lóyè mọ̀ yàtọ̀ sáwọn tó rí adé wù báwo ni gbàràn mi ṣe wá ẹlẹ́rù tàjínigbó dọkọ ẹni kí ló dé tí ìjọba ìgbàlódé ṣe di apàṣẹwàá lórí ìṣèjọba ìbílẹ̀ àdáyébá ní ìkádìí ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí ni ọba benjamin adẹniran ọlánìtẹ́ ti gba gbogbo ọmọ káàárọ̀-oòjíire bí káàkiri àgbáyé nímọ̀ràn láti máa kọ́ àwọn ọmọ wọn ní ìwà tó tọ́ tó sì yẹ gẹ́gẹ́ bíi ọmọlúàbí báwo ni gbàrànmí ṣe wá dọlọ́rọ̀ tájínigbó dọkọ ẹni hmm. báwo ló ṣe wá jẹ́ pé ìjọba ìgbàlódé ló wá di ló wá di apàṣẹ fún ìṣèjọba ìbílẹ̀ àdáyébá tiwa ìtorí ẹ̀ ní orí òdó ríru òdó ríru gbogbo ẹ̀ ti wá dàrú hmm. odò tó bá sì ti gbàgbé orísun ẹ̀ á gbẹ. Comfort Abídolú ló ṣàkójọpọ̀ ìròyìn tó sì kà á fún bẹ́ńbẹ́yẹ́kẹ́ tv